Welcome back to Toy Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. If you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. ṣe ń lísìn àṣẹ mi bí ọmọ ọlọ́run mọ́ṣáláṣí yìí kì í lọ ìyá oògùn mi kì í ṣe mo stupid débi pé mi kì í lọ ṣọ́ọ̀ṣì sunday so yìí ní ìkọ̀kọ̀ àfọlọ́hùn ẹnì wẹ́ pé nǹkan kò gbọdọ̀ ṣọmọ lọ́hùn bàbá àṣàlẹ̀ mi ni bàbá àárín yìí ni bàbá abẹ́ àti bàbá òkè. Okay mí ní ẹ̀ṣẹ̀ ń bá èmi ni bàbá àsàlẹ̀ ara mi èmi ni bàbá àárín ara mi èmi ni bàbá òkè ara mi mélòó wà lára mi tí máa sọ pé àlàyé ẹ̀ mo fẹ́ bá kù ibi tí mi lọ ni pé they want to see who is sponsoring you to me i will be so foolish to involve Baba Mohbad in that kind of situation in that kind of case ẹ wá sọ pé wọ́n invite baba Mohbad of course wọ́n máa invite yẹ because he has come in as a helper to a suspect. ọ̀rẹ́ ọtún gbé another seven hundred thousand lẹ̀ True, baba Mohbad nínú me tí wọ́n dá fún Mohbad ẹ jọ is a message pé bàbá Mohbad ló ń sponsor àrífà because ẹ fẹ́ fi ṣàkóbá fún bàbá Mohbad ni if anybody send money wọn ní ẹni yẹn ló ń sponsor èmi ò dẹ̀ fẹ́ wàhálà rárá fáwọn fáǹsì mi rárá níbi ṣe kọ́kọ́ give word pé nobody should send me money o it's not because i'm a big boy it's not because i have money it's not, it's not because i don't need money but i don't want to put anybody into trouble. Check gẹ́ẹ̀tì ẹ̀. I don't want to put anybody into any trouble because mi mọ̀ pé mind mi play mi kì í ṣe kàrímà chop mo kì í ṣe chọ́chọ́chọ́chọ́ mi kì í ṣe ànẹ́bà chop justice tí mi ṣe mi kì í mi ṣe torí owó àbí torí ọ̀tẹ̀ kí wọ́n máa parọ́ nǹkan tí ò rí tí mi rí nǹkan tí ò ṣẹlẹ̀ kí wọ́n máa parọ́ ẹ̀ wípé èèyàn kan pè mí ó tírẹ́tì mi o nítorí pé mo fẹ́ gba fame àbí torí pé mo fẹ́ gbowó àbí kí wàhálà lè ṣẹlẹ̀ kó lè dáwó fún mi. I'm doing my own justice based on I'm a young guy. What happened to this guy is not right. Ó dẹ̀ ti kú kò ní voice láti sọ̀rọ̀ let me help with my voice naturally neutrally without nothing. so mi wá rí any reason téèyàn kan máa wá parọ́ fi gbowó lọ́wọ́ ẹni lẹ́ni kó tún wá put ẹ̀ sí trouble wípé ẹ́ẹ́ so ìwọ bàbá yìí ìwọ ló ránṣẹ́. ṣe ti understand nsìn gbà tẹsán pọ àyẹsí baba Mohbad. is wrong for anybody fighting for justice Mohbad or collect any dime from him no matter what because Baba Mohbad did not come out as a body recruit people come and fight for my son o oh. everybody came with their own pure hearts everybody donate their life they donate themselves they volunteer themselves to fight for Mohbad fight for Ari, uh, eh, Aloba family. So if there's anything you need money for, the way you volunteer yourself, it is still the same way you will volunteer your money. No be say you come go bàbá sọ́lọ́gùn fẹ́yìn náà ní two hundred thousand kan seven hundred thousand kan mi ì mọ̀ pa e o kọ́bọ̀ kò já sí mi lọ́wọ́ mi máa fà á jájú báyìí lọ tí bá tún gbọ́ orúkọ mi o tẹ táàgì mi pẹ̀lú àrífà ee ó sì ń gbà kanjú kọ lọ o ẹ ẹ ẹ ẹ ó sì ń gbà kan lọ ó jura wọn lọ o it's not by ṣàkí o. Eh? So, for you to now form sickness, nobody sick you. Nobody need emergency attendance. Nobody. Oh. In fact, the judge denied ẹ má jẹ́ ẹ tí ì lọ in case tí bá tún gbọ́. èmi ò kẹ́ ẹ̀ ń tẹ́fẹ́ ṣàkóbá fún ọ. nǹkan tó ti mú mi ti mi declare pé má tẹ̀wó fún fẹ́ràn from day one nítorí orúkọ mi ni ìyá ẹ̀ tó bá fẹ́ fi ẹgbàá mi lórúkọ jẹ́ sì tí ń gbọ́ you go collect o. I see no reason why you play on people intelligence. You like to people all because what you want to get. All because of what? Owó tó máa ná tán. Owó tó ò lè là ẹ́. Owó tó ò lè yọ ẹ́ níbi tó wà. Mi ti náwó pa, mo ti náwó pa. Mi ti náwó pa kí tó understand say no be money. bẹ́ẹ̀mi ṣe nà kọ́ lòun ṣe nà ṣẹgẹ́ hmm. ọ̀tọ̀ọ̀tọ̀ ni so ẹ wá sọ yìí pé sickness ẹ tó fi gbowó lọ́wọ́ yín Veron náà mọ̀ ń pa ẹ̀ àbí wọ́n jọ mọ̀ ń pa ẹ̀ ni ẹ̀ ẹ̀ o irọ́ o in fact lóyin sickness yẹn nígbà tí màkà kan ṣẹlẹ̀ mo bínú sí i ó dẹ̀ wá sọ́dọ̀ mi ó dẹ̀ ní má bínú wípé mo change sóhun gbóhùn dẹ̀ mọ reason èmi mi rẹ̀ tẹ́mi tẹ́mi àtẹ́bájọ́ ń ṣe mi ní fi ẹ́ sínú kí wọ́n máa fi wùwá sí ẹ màá jẹ́ kó mọ̀ ẹ́ pé ẹ́ aláyé inú bí mi mi ìfẹ́ bẹ́ẹ̀ ṣe mọ́ tó bá jọmọ yín kò wàá súnmọ́ mi padà yé kí ló wá kùn àsọmọgbọ́n tèmi máa jà ẹ̀ tán pé mùtẹ́sí fún mi space nǹkan báyìí nǹkan báyìí ló ṣe mo lè forgive ẹ̀bọ̀ mi ní gbàgbé mi rẹ̀ kí n fọ́n dálẹ̀ second chance kò jù bẹ́ẹ̀ lọ. Eh. bọ̀ tú mi ṣe tó wà ń mi kì í ṣe màtá sickness tẹ́fẹ́ máa lọ́ngì tì yẹn tẹ́fẹ́ máa lọ́ngì tì yẹn pẹ̀lú orúkọ Veron yẹn àwọn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí tó súnmọ́ mi pẹ́kípẹ́kí mi já wọn tán yín pé màtá kan ṣẹlẹ̀ tó dùn mí gan. dùn mí gan. tí mi rẹ̀ láìkí ẹ̀ ìgbà táwọn yẹn gbọ́ àwọn yẹn pé what ṣé káwọn lọ fà já wípé màtá tèmi ń sọ yìí wọ́n ti fi ń donate owó fún bọ̀bọ́ yìí o wàhálà àwọn tó ń donate nìyẹn mo jẹ́rìí àwọn fáǹsì mi mo ti já wọn tán mo dẹ̀ ti ró wọn wípé ọ̀rọ̀ à ń owó o má tẹ owó o owó tó ẹgbẹ́ ò lè fún yàn má tẹ o ẹni tó bá dẹ̀ wá lọ tẹ owó ó ṣe sàárà àti tiẹ̀ nìyẹn. gbogbo tẹ̀wó tẹ̀wó mi ò ní o má tẹ̀wó o ṣùgbọ́n ẹ tẹ̀ ẹ́ níwọ̀nba tí bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń sọ tiẹ̀ nìyẹn mi ní ẹ máa yẹ mo ní máa fún yàn lówó èmi náà fún yàn lówó mo dẹ̀ ẹ̀ ṣùgbọ́n mi ò ní sanwó àbòsí àbí owó bàjẹ́ so àsìbí àṣàkọ́yọ́ send message to Guresi Guresi call me he explain say veron no be so see how be na like this i talk o. Oh. mi ìdírágì ẹ o mo ò fàájà fún ẹ o jọ torí tọlọ́run ò ní rí wàhálà o inú mi dùn pé ọkọ béèrè lọ́wọ́ mi náà tó ń ṣe pé o sáré dírágì mi wẹ́họ́s kí n gbá kọjú kan lọ mo ti lọ fáfáà ju pé kí n gbọ́rọ̀ lọ́wọ́ ọ̀tún kí má gbọ́ tó sì kì wá jáde tán kí n fàájà. tí bá ti bí ẹ tó bá rí bó ṣọ́ fún ẹ pé ta ni wọ́n gan màá jẹ́ kó mọ̀ ìwọ tó bá bẹ̀rẹ̀ pé kí là á ṣe là máa ṣe wọ́n pé ó sì gbà kan and to this my advice for you Arifa jáwọ́ nínú gbogbo pálapàla yẹn o kò lè gbé ẹ tàbáyé kò lè gbé ẹ lọ fáàrà yá ó kàn máa bà ẹ lórúkọ jẹ́ ni. sórí pé o fẹ́ kírètì píláfọ́ọ̀mù fúnra ẹ̀ píláfọ́ọ̀mù babaláwo fúnra ẹ̀ ń sìn jọ̀ọ́ sọ̀rọ̀ báwọn ẹ̀ máa patronize ẹ̀ ń sìn nítorí pé wọ́n á máa fojú olè onírọ́ wọ́n á máa fi wù ẹ́. TikTok ó ti pẹ́ láti wà lẹ́nu ẹ̀ ó ti lọ ó pẹ́ gan ó ti pẹ́ gan. chéńjì lọ máa fún ẹ tó máa fi gba orúkọ lọ́wọ́ ẹ wọ́n á fún ẹ change wọ́n á fi gba orúkọ lọ́wọ́ ẹ tó bá ti wá gba orúkọ ẹ yẹn tó bá ṣe wù wọ́n ló máa ṣe ṣe wọ́n lè bàjẹ́ wọ́n lè fàyà wọ́n lè bojú ẹ̀jẹ̀ wọ́n dẹ̀ lè bẹ́ẹ̀ tún ṣe. jẹ́rìí bíi tiẹ̀ tiktok chẹ́ńjì lọ́ máa fún ẹ ṣòwò tó ń fún ẹ wọ́n á tún bẹ́ẹ̀ screenshot ẹ wọ́n á tọ́jú ẹ pamọ́ wọ́n á fi gborúkọ lọ́wọ́ ẹ tọ́ bá tún wá gborúkọ lọ́wọ́ ẹ tó bá ṣe wù wọ́n lọ́wọ́ ayé ṣe o. wọ́n lè bẹ borúkọ ẹ jẹ́ wọ́n lè bẹ tún ṣe. ṣòtí gbọ́ for example wọ́n ní na fọwọ́ àná jùjù. ìṣòro ni àbí báwo. èèyàn wá ń pìpìẹ orúkọ ahead ṣùgbọ́n sẹ́ wàá pìpìẹ orúkọ ẹ ahead. má bo orúkọ jẹ́ torí pé orúkọ tó bá ti bàjẹ́ especially lórí kìnìún ó ti lọ fáfá o. tẹ̀lé èèyàn lẹ tó o bá ṣẹ tó o dìsáàfù ẹ kò sí ìwà ló fẹ́ gbà mẹ́ lórí màtá yìí mo mọ tó yẹ jákèjẹ fàájà mo mọ tí mo mọ àwọn tí máa kó pọ̀ tí máa kó wọn pọ̀ pé wọ́n jọ ṣe fọ́wọn àna yẹn ni gbogbo owó tó gbà àwọn tó kó fún lélẹ̀ wọ́n jọ ṣe fọ́wọn àna yẹn ni wọ́n wà lórí tiktok yìí náà. mọ̀ ń pa ẹ̀ o àwọn tó kó fún lélẹ̀. so ẹ ẹnu mi ní láti cast anybody but mo kàn láti clear orúkọ mi pé when you guys are dragging Arifa based on he lied to steal Baba Mohbad or to collect money from Baba Mohbad or to collect money from people. Veron is not among. Wọ́n sì ń wá dọ̀là àwọn ọ̀tí rí mi kì í ṣe nǹkan tí mi ní tẹ̀mí lọ́rùn kí ni mo fẹ́ sọ pé kí ni mo béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ò ṣe fún mi àwọn kan tẹ̀ tún ní pé Mohbad ló fi gbéra ó ti tóbi ó ti ṣe kinní kan o. ẹ ní deny Mohbad kí ni mo béèrè lọ́wọ́ Mohbad tí ò fún mi ẹ̀wọ́ náà béèrè lọ́wọ́ Mohbad náà máa ṣe fún ẹ náà ṣó mọ̀ ni so kí ni mo fẹ́ lọ gbá bàbá Mohbad fún kí ni mo fẹ́ gbá àwọn èèyàn tó ń jà fún Mohbad fún èmi ò nídìí láti bá èèyàn lásán ẹlẹ́ran alábìkẹ́ kí ni dì aláyé òkú ọ̀run kí ló fẹ́ látọwọ́ mi voice mi èmi náà nídìí nǹkan báyìí èmi tó fẹ́ kọ́ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ mọ́ gbọ́dọ̀ rìn ìdọ̀tí náà á fà. onílé tí mi ń gbé mọ́tò méjì mi ń lò mo náà àwọn ọmọ mi tó ń ṣe dáadáa mo níṣẹ́ tí mi ń ṣe kí ni mo fẹ́ tọrọ owó fún kí ni mo fẹ́ fi fọ́n àná ìṣe nǹkan tó rí bẹ́ẹ̀ kí ni mo fẹ́ fi gbowó fún ìní ìdí ẹ̀ alákùá nítorí orúkọ nǹkan tó le ju eléyìí lọ ààbò orúkọ wa jẹ́ àtọ́jú orúkọ yẹn ó ti pẹ́ tá ti ń tọ́jú ẹ̀ kò wá ní jẹ́sìn lábẹ́ bàjẹ́ ẹ̀yin tèmi náà lè tẹ́sí. appreciate the program mi. Um, má sẹ́ndì owó sí mi o má béèrè fata nọ́mbà mi o lè fi tẹ gift. àwọn tó dẹ̀ sùnmọ́ mi dénúdénú tó ń wá pọ̀ pẹ̀lú mi sẹ́ẹ̀ tó ẹ gbọ́ dúró tara yé pé fẹ́ràn àwà pẹ̀lú ẹ̀ hundred mi ti fún wọn ní instruction pé o gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan mi kan bọ́ tà nọ́mbà mi tó ní àkáwọn nọ́mbà mi tó ní àdírẹ́sì mi tó ní especially àkáwọn nọ́mbà mi tó bá wà lọ́wọ́ ẹ̀ eh. táwọn kan bá mú wọ́n rẹ́dà ti wáyà hundred million sínú ẹ̀ wọ́n rẹ́dà ti wáyà five hundred million sínú ẹ̀ without my own consent wọ́n kàn send the screenshot sí mi ní pé àlàyé owó ti wọ àkáǹtì ẹ̀. so jọ̀ọ́ torí tọ́ náà wọ́n á gbé lóòótọ́ lóòótọ́ ló láìkì mi torí ẹ̀ nífẹ̀ẹ́ mi máa fún yọ̀ọ́ láta nọ́mbà mi o. ṣẹ̀rá àwọn tó wá ń parọ́ gbowó ń sìn wọn ò bá wa bẹ̀rẹ̀ wọ́n ti fi owó ńlá lálálálálálá ra àwọn èèyàn pagọ́ láti bẹ̀rẹ̀ àwọn ò gbowó ní dọ́là lọ gbé wa dọ́là ni dọ́là lọ pín láti ìbẹ̀rẹ̀ tó hàtì lójú ná lójú mi sọ pé kọ́ máa fi ọ̀rọ̀ ẹ̀ka nọ́mbà mi nítorí ẹ̀yin tẹ́ ẹ̀ wà jọ sísìn sínú èlò láì fẹ́ fún mi èlò lẹ́fẹ́ fún wa èlò so mo fi sọ fún loyalty pays based on justice for Mohbad I am loyal to myself not to anyone I'm loyal to myself I'm loyal to Mohbad so when they entice us with change mi rí owó yẹn bí change nígbà yẹn pé change lówó yìí owó ò lè fẹ́ fún mi tí mi ní ná tán loyalty mi stand nígbà yẹn náà kò yẹ pé mo lówó yẹn láàkáǹtì o bọ́n mo deny yẹn mi ì bá tò mo ò ka mẹ́sẹ̀gì wọn. tó bá jẹ́ ìhó sì sí lọ́n ti fi lọ̀ yín láti bẹ̀rẹ̀ ẹ ti gbowó tó bá yẹ mo gbowó yẹn ń gbà yẹn èmi náà ti páàsì ìwé báyìí wọn ò ní gbọ́ mi mọ́ kò ní sí àwọn tó ń jẹ bẹ̀rẹ̀ wọn ní sẹ́ ṣùgbọ́n reality mi stand mo dìlí sọ social media ní pé ẹ see it today mi ń jèrè ẹ. orúkọ mi kílíìnì ó yẹ dúró tán kí ni máa fà á jáde máa bókó lọ fà á aláwà láàyè aláàkọ àṣẹ sẹ́dá àwọn kí ni máa fà á já sẹ́dá àwọn kí ni máa bókó lọ fà á aláàkọ ayé jẹ mímì ní dísàpọ́ǹtì nígbà kọ̀ọ̀kan èkì ń tọrọ owó lọ́wọ́ bàbá aláyé kọ̀ọ̀kan o mi ò mú owó lọlé jíwọ́lá tètè bá ká ọ sókè fún tí wọ́n jẹ ẹsẹ̀ mọ́lẹ̀ fún sẹ́ẹ̀ bàbá aláyé mi ni màmá aláyé mi ni sẹ́ẹ̀ ọ̀la mo ní kọ́ọ̀tì lọ́la lórí màtá justice for Mohbad ni ẹ ṣáàmù tó bá dá ọ̀la àtún tẹ̀síwájú ìkan tó bá mọ̀ ń pa odò kò lè gbé ẹ lọ ó ti yẹ ogun tó mọ̀ ń pa ẹ kò lè gbé ẹ lọ as it is now ó ti clear pé mi ìbàyàn kọ́kọ́ lórúkọ jẹ́ nítorí ṣéńjù nítorí tọ́rọ́kọ́bọ̀ tó fẹ́ fún mi mi parọ́ nítorí pé mo fẹ́ gbé followers ṣe tèmi fọlọ́run ni tó ṣe yé mi ni ṣe ṣe yẹn. ee na yìí ni sẹ ajá aláàkúà yìí ni sẹ sẹ́dá àwọn kìnìún máa ń fà ajá sẹ́dá àwọn kìnìún máa bó kó lọ fà aláàláyì. Thank you so much God bless you. ọlọ́run sẹ́ẹ̀ tó ṣe yé mi ni mi ṣe ṣe èyí tí mo ṣe dáadáa ẹ apíṣẹ́ẹ̀tì ẹ aláàkó àmọ́dúpẹ́ èyí tí mi ṣe dáadáa tó kù díẹ̀ káàtó náà ẹ lè bá mi ṣe dáadáa kò sí èèwọ̀ ọmọ ọlọ́run sẹ́ elizabeth sẹ́ ọlọ́run aláàkó ìwọ tó bá ṣe justice for mobile tó ṣe láti bẹ̀rẹ̀ dé stage tá yìí tọ́ọ̀pù ẹ ló lè tọ́ọ̀ dráàgì ẹ̀ tó àbójú ẹ jẹ́ ọ̀gá ni ẹ o ọ̀gá ni ẹ o bàbá ẹ ti ṣe sọ fún ẹ láti bẹ̀rẹ̀ from day one till now báwọn dẹ̀ pè ẹ́ lólè ẹ gbé fún àwọn tó ń ṣe justice nìyẹn ẹjọ́ ó sì mélòó báyìí náà tí pè lólè with proof with proof so gbogbo àtọ́ ní bàbá yẹn fi justice for Mohbad cash out ni mi ìbínú mi ìpara nítorí pé wọn ò mọ̀ nǹkan tó ń sọ àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọn ò mọ̀ nǹkan tó ń sọ ni ṣùgbọ́n mo nígbàgbọ́ pé tó bá yá túbí ṣe mo ní o máa wọlé kó jáde mọ́ ó ń try ni ṣùgbọ́n tó bá yá ọmọ understand pé ọ̀rọ̀ táwọn sọ yẹn ó wrong. ká ṣe ojú ká fi ń wọ ọ̀bá ikọ́ nírú èèyàn tó jẹ́ this guy actually or actual fact or me, ìmọ̀ kìí sọ he is really really fighting for justice with pure heart with his mind with his strength with his strength with everything he has. He's not doing it for cup, for award, for thank you, for any package, for any money. No. He's doing his own. As God sent him. Níbi tá a lè bá dé níbi tí mi ṣe dé yìí, ìwọ kò bá rí mi ṣe ju mi ṣe tó o lè kọ̀ntínú bẹ́ẹ̀ náà. Ẹ má gẹ̀ẹ́sì ràn mo ṣì wà pẹ̀lú yíyan yín ti justice for Mohbad allah allah allah kua mi dúró digbidigbi pẹ̀lú yín lórí múvmẹ́ǹtì yìí mi dúró digbidigbi ṣùgbọ́n mo gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì kan látọ̀dọ̀ èèyàn kan ẹni ẹ náà ti wà pẹ̀lú day one ó dẹ̀ máa ń ní fake profile ó ti máa ń mẹ́sẹ̀gì mi dáadáa mẹ́sẹ̀gì yẹn máa ń heavy ó ní kí n jọ kí n má yẹ kọ́ ba justice Mohbad yìí jẹ níbi táwa gbèdé gbogbo iṣẹ́ takuntakun láti ṣe kọ́ má bàjẹ́ mi ní ṣe dágbára mi lọ mi dẹ̀ mọ̀ ẹgbẹ́ tí bá wọnú justice for Mohbad padà àwọn tó wà nú ẹ̀ ń sìn ní àwọn kàrímà chọ́ọ̀pù ni wọ́n àwọn kan ti dẹ̀tí already wọ́n dẹ̀ ń wá àwọn hóòsì tó tún fẹ́ dẹ̀tí wọn ṣé you understand àwọn kan wà wọn ní pure heart wọn ní clean heart and they came into justice for mobile to dirty host wọ́n mú wọn mọ́ra láti pa ọgbọ́n wọn láti pa iyì wọn láti dẹ̀tí wọn because of their own selfish interest. So where am I going to belong? Nah. I don't like to be dirty. I don't like to be stained. Instead of that, I'll keep focus. A lot of secrets keep coming out. A lot of secrets keep coming out. A lot of secrets keep coming out. And a lot will still be coming out. A lot will still be coming out. A lot. o ma ya yapa gọ̀ ó sì máa Mohbad jẹ́ kẹmọ̀ pé òun ò sùn sẹ́ and at the point mo ti sọ from day one ni pé Wúnmi ma máa stage kan gbogbo everybody to ba gbójú lọ máa pé ti try ọ ma padà ìwọ́gán fún wà ní kò mọ́. wo gbọ́dọ̀ bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ jàre anakwa you feel like i don't care anything tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ mi ti ìwọ́gọ́ fún ẹ o ti try because kí ló lọ fógún ọdún òtítọ́ máa padà wá. a ah, tún mi ṣe hmm. Hmm, ok lọ fógun ọdún má wọrí o fẹ́ o ń tíráì mi kí ló lọ fógun ọdún òótọ́ ẹ̀ ó máa padà wá. kò dẹ̀ sí tí wọ́n ti lè gbòòrọ̀ títí títí títí títí títí irọ́ máa ń sáàdì pẹ̀lú àwọn èèyàn kan tó wá ní má wọrí má wọrí má wọrí má wọrí everything máa wá okay everything irọ́ ni o everything ma okay everything ma okay má wọlé tún ṣe báyìí irọ́ ni o kò sí kankan tó wà okay sórí òótọ́ yẹn ó máa dá dúró ni olóòótọ́ láyé yìí ó ma dá dúró lórí òótọ́ ẹ̀yẹ ó máa dúró ṣòye tí rọ́yìn bá ti lọ lọ lọ lọ lọ lọ lọ lọ tó bá ti tán òótọ́ yẹn ibi tó dúró sí náà ni màá ti padà wá gbà tá a ti fara wò. ibẹ náà ló máa ti fara hàn nǹkan kan lọ lórí social media ń sì sí mi pé bóyá ṣó lóyún bóyá jẹ́ kó àwọn kan sọ pé lóòótọ́ ni ti kọ̀ǹfàmù ẹ o lóòótọ́ ni kò kọ̀ǹfàmù ẹ o mj lisẹ lọ́dọ̀ mi lè sọ fún yín pé bẹ́ẹ̀ ni tún lè sọ fún yín pé bẹ́ẹ̀ ojú tẹ̀yìn fi ń wò kọ́ ni fẹ́ràn fi ń wò ṣẹ́rí tó bá yẹ pé bẹ́ẹ̀ ni tí Wùnmí bá ń lóyún ó máa ṣẹ tó bá jẹ́ kó máa mú